وكذب به قومه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Wàhálẹ́kùn sálàmù wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run, Alhamdulillah. A tọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa Mùsùlùmí, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó mọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé títí láéláé. níbi tí a bá tafsiru adé lánàá o náà ni ayẹ̀ yìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ń ṣàlàyé fún wa agbára rẹ̀ èyí tí ó fi níkápá lérí kókó ayọ nínú ewu àti níbi aburú ó níkápá lórí kó dóòlà wa níbi fìtínà ọlọ́run ọba nìkan ni ọba alágbára lórí eléyìí bọ́lọ́run ọba yìí bó ṣe níkapá kókó wáyọ nínú ìdààmú nínú fìtínà bó tilẹ̀ jẹ́ pé tọmọnìyàn bá mórí bọ́nu fìtínà àbí nínú ìdààmú wọ́n tún padà sí ẹsẹ̀ àárọ̀ wọn níbi ìyapa àṣẹ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run bá wá ń jẹ́ kó yé wa nínú àyà tí a tún lé ni pé bóun ṣe lágbára kóun ó kó wáyọ nínú ewu bẹ́ẹ̀ náà ló ní kápá kún ó fìyà jẹ wá nígbà tó bá wo òun sòyìn túmọ̀ pé téèyàn bá ti ní eléyìí lẹ́mìí wípé gbà tí ọlọ́run kó ọyọ nínú wàhálà ìgbà tó wàhálà nu wàhálà wọn wá gbàgbé ọlọ́run wọn tó wọ ọlọ́run fẹ́ jó yọ wípé òun tó ń ọyọ nu wàhálà òun ní fìyà ọ náà nínú ààyè yìí tí a fẹ́ gbé yẹ̀wò lénìí abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó fún wa ní àgbọ́yé rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim qul huwal qadiru ala an yab'ath alaykum adhaban min fawqikum من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعدكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم قل الله ينجيكم منها ومن كل كرب ثم أو من تحت رجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣẹ̀tọ́n ẹni ègbé ẹni ẹ̀kọ́ kí ọlọ́run má jẹ́ kó nípìn nínú iṣẹ́ wa àmín bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo wa láyé ọba tó jẹ́ kó du ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní ó kẹ́ tó bá rí jọ gbẹ̀ndẹ̀ alùkẹ́yàmà abẹ́lọ́n kó kàwá kúnnú ẹni tí ó kẹ níjọ́ náà àmín والقادر على أن يبعث عليكم على أن يبعث عليكم عذابا من فوقكم ọlọ́run ọba ń sọ fún wa nínú alukur'an ọlọ́run ọba ní kul eré ànábì sọ fún wa huwa alqadir ọlọ́run ọba tí ń bá yín sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ òun náà ni alqadir tí ìròyìn rẹ̀ ń jẹ́ alqudira alqudira sífà lòun alqadir òun ni ismu ló fi jẹ́ wípé gbogbo ismu la lè yọ sífà nínú ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo sífà ló lè dá ismu orúkọ ọlọ́run onáà ní alqadir ọba olùkápá ọba alágbára ọba tó ṣe gbogbo nǹkan pátá onáà lọ́lọ́run ìtumọ̀ alqadir nìyẹn alukudira tọlọ́run agbára tọlọ́run kò dàbí agbára tọmọnìyàn alkhalku yẹtẹsifu bilkudira ẹ̀dá àwa náà gbàròyìn ìlágbára wọn ní arákùnrin yìí ó lágbára ṣùgbọ́n tá a bá sọ pọ́lọ́wọ́n ọba ọba alágbára ni a lè fi agbára tọ́lọ́wọ́n ọba wé ti ẹ̀dá torí pé agbára tọ́lọ́hún huwa kamilu huwa kamilu kudira agbára èyí tó pé onítọ́lọ́hún gbogbo agbára tẹ́nìkọ̀ọ̀kan wá ní agbára tó láàyè ni bó ti wulẹ̀ kéèyàn lágbára tó. níjọ́ ọba pàdé ẹni tó lágbára jù ọ lọ níjọ́ náà ló máa kó o lágbára bó ti wulẹ̀ kéyìn rẹ̀ kó nlagbara tó níjọ́ mi ń bẹ agara wà á dá ọ àárẹ̀ lè ṣe ọ kọ́ wa máa wura rẹ̀ pé ah ìwọ náà láti dìde láti gbọ́ wá di wàhálà báyìí bẹ́ẹ̀ sì ni tẹ́lẹ̀ bó o bá fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan o ti lè gbé agbára ń lóbi jẹ́ kí gbogbo alágbára pátá ni ó padà dọ̀lẹ́ ṣùgbọ́n agbára tọ́lọ́run ọba agbára láíláí ni tí ò ní dínkù torí pé pípé ni agbára yẹn láti pilẹ̀ ibtida agbára tiwa dídínkù ni ló fi bẹ̀rẹ̀ yóò sì padà sí dídínkù gbogbo tá a bá ń pè lágbára nígbà kan la ní abẹ́ẹ̀kọ́ ìgbà kan la padà wá ní tó bá tún yá àtún ní ní mọ́ ṣùgbọ́n agbára tọ́lọ́run ọba kamil bilkamel ibtidaan pípé ti wà pẹ̀lú ẹ̀ láti ilẹ̀ ni ló fi jẹ́ pé tá a bá lọ́lọ́run ọba ọba alágbára ká ronú agbára tọ́lọ́run ọba sí agbára ti alágbára tayé bẹ́ẹ̀ nìkan bá lọ fún ọkùnrin lágbára sọ pé ọlọ́run lọ̀gá ẹ̀ bó ti wulẹ̀ kó lágbára tó o lágbára tọ́lọ́run gbogbo agbára tí kò wá ní yálà agbára ipò ni agbára àjùlọ ni èyíkéyìí nínú ọ̀nà tí agbára bá túmọ̀ sí pátá níbi òní ló fi bẹ̀rẹ̀ kó tó dipò òní tó bá tún yà òtún ní nìmá ṣùgbọ́n àwọn ọba nìkan ó náà ni àwa wal qadir kúlù wal qadir. kúlù wal qadir wàlá. ọlọ́nira ànábì sọ fún wọn òun tí òun ń là yín nígbà ń bẹ nínú ṣòro ìgbà tí ṣòro wá lọ tán tẹ́ wàá rántí òun mọ́ ẹ ti rò pé kò sí ṣòro mọ́ ẹ ti rò pé ẹ ti mórí bọ́ ọlọ́nira ànábì sọ fún wọn. olè wà lọ́kọ́ ní o. ọlọ́nùrẹ́ ànábì sọ fún wọn wípé ọlọ́run ọba wà kọ́dìr ó náà ni ọba alágbára ọba lèwí lè ṣe ọba tó ní kápá lórí gbogbo ohun tó bá fẹ́ ṣe kó tó ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ò sínú pé ẹ bó wá ní tá bá wá dáàrin ọ̀nà báyìí ṣé kí ni ò ní fẹ́ ju agbára lọ kò sí yẹn fọlọ́run wàhùwà lọ́kọ́dìr ọlọ́run ọba yìí náà ni ọba alágbára alá ayéyàbá àtà aláìkùm àdábàhùn mi fàókìkùn. alá ayéyàbá àtà aláìkùm àdábàhùn mi fàókìkùn. ọlọ́run ọba yìí náà ni ọba tó lágbára láti lè jẹ yín níyà. ألا يبعث عليكم عذابا من فوقكم òun lágbára láti lè rọ ìyà òjò ìyà léyìn lérí láti sánmà òun lágbára tó ń bá kó ọyọ nínú ìṣòro kan tó wá gbàgbé ọlọ́run ọlọ́run bá ní wọ́n ti gbàgbé ni ó mọ̀ tó yọ ọ́ níbi ìṣòro ó tún lágbára kó tún fi ọ́ sínú ìṣòro mi ọlọ́wọ́ bá yín náà lọ́ba tó láwọ̀ aláyàbọ̀ adá aláìkún adábàmífọ́ọ́kìkún kó sí ìyá kó sí nídìí láti sánmà kó sì máa rọ̀jò rẹ̀ léyìn lérí ọlọ́wọ́ ọba ló ń lágbára bẹ́ẹ̀. bó bá sì wo òun ọlọ́run òun lè ní kí ìyà kó súyọ lábẹ́ ẹsẹ̀ yín bí ò bá wá láti sánmà lábẹ́ ẹsẹ̀ yín ìyà ó sì máa jẹ yín láti bẹ̀. àwòmí tahati arjulakum àbí kíyà ó sì máa jẹ yín látàbẹ́ ẹsẹ̀ yín kíyà ó máa jẹ yín bẹ̀ òun ọlọ́run ọba lágbára bẹ́ẹ̀. àwọn àfọ onímọ̀ tafsir wọ́n tú ìtumọ̀ ọ̀rọ̀ yìí wọ́n tú lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ tí wọ́n fi tu ó náà ni wípé ọlọ́run ọba ó níkàápá gbogbo nǹkan tí ń wá láti sánmà ọlọ́run ọba ní wá fi sánmà ìrìsìkòkún wà mẹ́tùn àdúhùn ọlọ́run ní sánmà ibẹ̀ náà ni ń ta paléṣe ìjẹ́ mú yín ìjẹ ẹ̀mú yín àwọn ọlọ́run ọba ti pa á léṣe fún yín ó ń bẹ ní sánmà sánmà lòjò ó ti rọ̀ tójò bá rọ̀ ní rúgbìn ní ó ibẹ̀ láti jẹ ibẹ̀ láti mu bí sánmà ṣe jẹ́ ààyè tí kẹ́ ti ń ṣẹlẹ̀ yẹn bọ́lọ̀ ń bá tó fẹ́ pa lójú dà tó fẹ́ sọ díyà ó lágbára bẹ́ẹ̀ bójú ọ̀bá rọ̀ bẹ́yẹn bá ń bẹ lọ́n ọlọ́run dákun sọkẹ́ rẹ kalẹ̀ ó bá wọ ọlọ́run ọlọ́run lè sọ ìkẹ́hùn di ìyà mélòó mélòó nígbà tójò ń rọ̀ tí ó ka gbogbo ilé ìkànrọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí nìbàdàn ọlọ́run ló mọ iye ẹ̀mí tó lọ ní tó lé lógún èèyàn làgbàrá sì ń gbé wọn lọ báyìí tẹ́nìkan kan ò lè gbà wọ́n lẹ̀ eléyìí kì í ṣe ìlú òkèèrè ní nàìjíríà nìbàdàn bẹ́ẹ̀ ni kò tí inú ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ọlọ́run ló mọ iye dúkìá tó lọ ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ṣòfò bẹ́ẹ̀ sì ni òjò náà ni tá a bá rí tá a máa bẹ lọ́n pé ọlọ́run máa rọ̀jò lè anna ni'ima kọ́dítà ń nìkìmà ìdẹ̀ra ó lè padà di ìjìyà bọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ atẹ́gùn ìdẹ̀ra ni bá a ṣe jókòó yìí bí ò bá ṣe atẹ́gùn láàrin ìṣẹ́jú àáyá àníjẹyàn mọ́ bátẹ́gùn yẹn ṣe wá wúlò tó ń jẹ́ kẹ́hùn bọ́lọ́run bá tún fẹ́ sọ díyà àrórígbà ọlọ́run ọba fi sọ wípé wàhúwàl kọ́dírù alẹ́ àyàbọ̀ àtà alẹ́ ikú mọ̀ọ́dábà. wàhúwàl kọ́dírù alẹ́ àyàbọ̀ àtà alẹ́ ikú mọ̀ọ́dábà. ọlọ́run ọba oníwàl kọ́dìr ó náà ní ọba alágbára òun lọ́ba lè wí lè ṣe òun lọ́ba tó tó ṣe tó bá fẹ́ sí ìyà nídìí láti sánmà tó fẹ́ jẹyìn níyà láti sánmà òun lágbára bẹ́ẹ̀ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n lè yí tọ́lọ́run ọba sọ yìí ó ti ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ sí àwọn wo ọlọ́run ọba sọ òkò òkúta òkúta òkúta òjò òkúta ọlọ́run ọba rọ òjò rẹ̀ lé àwọn ìran ashabul fil àwọn ìjọ elérin alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil وأرسل عليهم طيرا أبابيل ألم تر كيف فعل ربك بأصحاب كيدهم في تدمير وأرسل عليهم طيرا أبابيل ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ ìyà tiwọn kalẹ̀ láti sánmà ọlọ́run ní kí ẹyẹ ababil kọ́ máa sọ wọ́n lókúta òkúta kọ̀ọ̀kan ló kọ̀ wá ti wà ń bẹ̀ òkúta ti òjò kò ní lọ bọ́ọ̀lù àìná kó wá ló ti lámì tiẹ̀ ibi tán bá ran sí náà ni ó lọ gbogbo ẹni tó kùtà yẹn bá ti bá fàjà aláhùn ká asfin máa kó wọn yóò sọ wọ́n di nǹkan tí ò ní sí mọ́ bí ìgbà tẹ́ran bá jẹ ewé kókù ní tó sọ wọ́n dà nìyẹn àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní tọ́lọ̀ wọn bá ń sọ nìyẹn pé eré ànábì kó o tó dáyé ká tó bí ọ àti bínú sáwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé ìyà láti sánmọ̀ nìyà ti wá jẹ́ tiwọn àwọn asábùl fíìlì nìkan kọ́ àwọn ìjọ ànábì Nuh aleyhi salatu wa salam ọlọ́run ọba rọ̀jò láti sánmà torípa ànábì Nuh ń sọ fọ́lọ́run ìnìdá auto káwọ́mí láìláhùn wà náà hárọ́ wàlámi yasidi umduwa ìlà onírè ọlọ́run àwọn èèyàn mi yìí mo pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n lóru kàkà kí wàásí ó ṣe wọ́n láǹfààní kàkà kí wàásí ó ṣe wọ́n láǹfààní wọ́n kọ́ ti kún sí tọ́lọ́ ní nàm. wàlámi ẹsẹ̀ dé ọ̀húndùn ààhí ìlà wàhíní kúnlámà dáhùtùm lè tàkìfìrà láhùm jàálù asọ̀bíhàhùm fi àdánìhìm wàstàkṣáwó fìyàbáhùm wà asọ̀rọ̀. واستكبروا وأصروا واستكبروا استكبارا ọlọ́run ọba oròyìn àwọn ìjọ Nuhu nínú alukur'an gbogbo bá nàbì Nuhu ṣe ń ṣe wáàsí fún wọn wọn kọ̀yìn sí tọ́lọ́ni ṣùgbọ́n nígbà tí ìyà tọ́lọ́run ọba dé ọlọ́run ọba rọ òjò fún wọn àwọn rò pójò kẹ́ni torí pé wíwọ́ náà ló fi yàtọ̀ síra wọn ní ìmọ̀tù àti nẹ́kímọ́tù nẹ́kímọ́ ìdẹ̀ra nìyẹn nẹ́kímọ́ ìyà nìyẹn fífọmọ náà ló fi yàtọ̀ kọ́dítà tàháwálù ànẹ́kímọ́tù nẹ́kímọ́ gbogbo tí ń jẹ́ dẹ̀ra pátá bọ́lọ́run bá tún fẹ́ paláró yà ó lè dìyà nísìn ìdẹ̀ra ni kéèyàn ó lu ọkọ̀ bọ́lọ́run bá fẹ́ sọ́ di ìnira bọ́n bá fi ọkọ̀ ta ọlọ́rẹ̀ ó lọ fẹ́ mọ́ bọ́n bá kọjú ìjà sí ọ tí nira abẹ̀ tọ́lọ́n bá fi ṣe kòńgẹ́ rẹ ó rí ọkọ̀ ọmọ sá iná mọ̀nàmọ́ná tá à ń lò yìí ìdẹ̀ra ni ṣùgbọ́n jọ́ tó o bá kó sí páńpẹ́ ìyá abẹ̀ ó nìkan wá ká gbogbo wáyàlé rẹ ò nídìí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni òjò tí ń rọ̀ láti sánmà ọlọ́run ọba ní tí mo bá fẹ́ mo lè jẹ yín níyà láti sánmà gbogbo ohun tí ń jẹ́ dẹ̀ra fún yín láti sánmọ̀ kó sì dìyà ọlọ́run ọba ni mo lágbára bẹ́ẹ̀ bó ti ṣe bẹ́ẹ̀ sáwọn tó ṣáájú nínú àwọn ashabul fil ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún ìran anabi nuhu ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún ìran anabi shuaib ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fáwọn thamud ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún àwọn ìjọ anabi lut gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí ìyà jẹ́ tiwọn láti sánmọ̀ ọlọ́run ọba ní fa amma thamudu fa uhliku bi tọ́gíyà wa amma adùn fa uhliku bi rihin sọ̀rìsọ̀rì nàátìyà sàkọ́rọ̀ àlẹ́yìn sábọ̀ aláyàálẹ̀ wa thamaniyata ayyamin husuma fatara alqawma fiha sar'a ka'annahum a'jazu nakhalin khawin ọlọ́wọ́n bá ní sẹ́ra àwọn thamud àwọn thamudawa àwọn ìran anabi sọ́ọ̀lẹ̀ ọlọ́wọ́n ọba ní fàhúlẹ́kọ̀ obi tọ́gíyà àwọn ọlọ́wọ́n ọba àpàwọn rẹ bi tọ́gíyà látara pé wọ́n gbẹ́rù gbọ́n rí sọ́lọ́hún àpàwọn rẹ lérí ẹ̀ wà á máa dùn fàhúlẹ́kọ̀ obìnrin sọ́rí sọ́rí nàá ṣùgbọ́n àwọn ìran áádí àwọn ìran áádí yẹn ni ìjọ ànábì Hud ọlọ́run ní apà àwọn rẹ̀ bìrìhìn pẹ̀lú atẹ́gùn kan tó tutù bìrìhìn sọrísọrí atẹ́gùn tó ṣe wípé bí ìgbà tán bá sọ yẹn nù fíríjì fíríza tí gbogbo ẹ̀jẹ̀ yẹn wá freeze bẹ́ẹ̀ látẹ́gùn yẹn ṣe rí tó bá ti fẹ́ lù wọ́n báyìí orí ó sì mọ̀ rè bọ́lẹ̀ láti sánmà náà ló ti fẹ́ wá bèrè sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ti ya sàkárà àlẹ́yìn sábú aláyàlẹ́ wàtàmẹ́ níyàtà ìyàmẹ́ ọlọ́run ọba ní odidi ọjọ́ méje òru mẹ́jọ sábú aláyàlẹ́ òru méje ọjọ́ mẹ́jọ ni atẹ́gùn yẹn fi fẹ́ jẹ̀mọ́ bátẹ́gùn yẹn fẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún péré gbogbo tí ń jẹ́ mi ò ní ṣẹ̀mẹ̀mọ́ ẹ wá wo ìbínú ọlọ́run sì ní kó máa lọ bẹ́ẹ̀ fódìdí ọjọ́ mélòó ọjọ́ mẹ́jọ òru méje fàtàrà lọ́kọ́ òun máa fi hàn sọ̀rọ̀ àá ọlọ́run ní tẹ́ bá ráwọn èèyàn yẹn nígbà náà gbogbo wọn sì dòkú sọ̀rọ̀ àá ìtumọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ ní èdè lárúbáwá òun náà ni ẹni tó wó lulẹ̀ tí ó mọ ti ń ṣe bóyá kú ni bóyá láàyè ni àmà. Ah, ìtumọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ nìyẹn fatara alqawma fiha sọ́rọ̀ ka annahum a'jazu nakhalin ọlọ́run ní àpéjúwe wọn kò yàtọ̀ sí kùkùté igi dàbínú tí nǹkan ti wá jẹ nínú tó ikú tátẹ́gùn bá fẹ́ lù báyìí yóò kàn wó lulẹ̀ ni ṣe àwọn pé ńgbà tó di di kùkùté kò kò léso lórí mọ́ ẹ̀rí tí wọ́n bá gé ọ̀pẹ tán gé orí ẹ̀ ẹ̀rí pé yóò padà jẹrà náà ni fulufulu ni ọ wàá kú mbẹ ọlọ́ni fọ alítàrọ́ la omi nbà kéya ọlọ́ni ṣe gbúrò wọn mọ́láyé àwọn dà ìyẹn ni wàá sí fún gbogbo ẹni tó bá lòun lágbára lẹ́ni àní padà gbúrò rẹ mọ́ náà ni wàhálítàrọ́ la omi nbà kéya ọlọ́ni ṣe wọ́n wàá sẹ́kù mọ́ ni eléyìí nínú agbára ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba lòun lágbára bẹ́ẹ̀ وهو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم ọlọ́run ọba ni mo lágbára kí n rọ̀jò ìyà léyìn lérí láti sánmà gẹ́gẹ́ bí mo ṣe ṣe fáwọn tó ṣáájú yín mo lágbára bẹ́ẹ̀ àwọn àfọ́ onímọ̀ tẹ̀síìrì wọ́n tu bẹ́ẹ̀ bákan náà àwọn àfọ onímọ̀ tefsir ulama utawil wọ́n tún túmọ̀ rẹ̀ wípé a tún lè fa sí wípé bó bá wù ọlọ́run ọlọ́run níkápá an yabọ̀ àtà aleikum adàbáhùn mi fa òkè kún kọ́lọ́run ọba kó fi pàṣán ìyá yín lé àwọn tí ń bẹ lókè yín lọ́wọ́ wọ́n máa jù ú láàánú yín lójú ọlọ́run ní alágbára ká ṣe bẹ́ẹ̀ àwọn àfọnímọ̀ tẹ̀síìrì tún tù bẹ́ẹ̀ wọ́n nítorí wípé nínú àyà yìí mi ń fa òkè kun ẹ ùmọ̀rọ̀ òkun wàsàlátínùkún àwọn tó jẹ́ ahalùlìjáòrò àwọn alábòsí ni wọ́n máa jẹ́ olé orílẹ̀ yín lérí tí wọ́n ò ní láàánú yín lójú bẹ́ẹ̀ bá béèrè ẹ̀tọ́ yín wọ́n fìyà jẹ yín bẹ́ẹ̀ bá lẹ́tọ̀ọ́ yín rèé wọ́n ní kìí ṣẹ̀tọ́ yín ọlọ́run ọba ní bó bá wo wọn ọlọ́run òun lè di àjẹ yín látọwọ́ ara yín bẹ́ẹ̀ àwọn àfọ onímọ̀ tẹ̀sí ẹ̀rọ̀kùn jẹ̀mọ́ ìkíní kejì yẹn èwo ni ọ wàá lágbára láti ṣe èwo ni èwo máa ṣe èwo ni èé ṣẹlẹ̀ ó la fún alákòójúwe èyí tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ń bá òjò lọ́rọ̀ ẹ̀mí sì sọnù àwọn èèyàn tún dúró lórí afárá nígbà tó jò ń rọ afárá tún wá já afárá tí wọ́n ṣe nígbà tí wọ́n gbà tó pé corruption náà ni nígbà tó pé engineer èyí tí wọ́n ní ó ṣe owó tó náà gbà àtún ní lè fi gbogbo ẹnu dá lẹ́bi wọ́n ní kó ná fifty million lápèjúwe lórí iṣẹ́ kí fifty million yẹn ó tó jáde wọ́n ti gba twenty five percent nínú owó yẹn lọ́wọ́ ẹ̀ yóò wá máa sọ pé owó tó kù yìí kò lè tó ṣiṣẹ́ wọn ṣe báwa náà láwàá yẹ̀wò àwa láàsọpọ̀ dà bí ò dá ẹ mú twenty five percent jáde nígbà bá yọ twenty five percent yẹn kó tí tó jáde yóò tún dọ́fíìsì kan ẹ̀yìn náà ó tún yọ five percent nínú fifty percent ó lè jẹ́ pé thirty percent thirty million yóò bá délé nínú thirty million yẹn náà lòun náà ó ti wá ṣiṣẹ́ òun náà ó tún wá kàbò sí tiẹ̀ bọ́ torí pé wọ́n ti fi lọ́kàn balẹ̀ wípé kò sẹ́ni tí ó béèrè àwọn tó lè béèrè náà nìyẹn náà ti gbá tiwọn ní tíṣẹ́ ló lè dè yí nìyẹn kókó tó gbaṣẹ́ yẹn lọ́tọ̀ ó ti lóye owó kan tó ti kọ́kọ́ san gan náà nígbà tí ó bá wá yọ gbogbo ẹ̀ bóyá twenty million ni ó kù ni ó wàá ṣe bíríìjì yóò wàá ṣe nípa sípayọ kabẹ̀ ìyá rẹ̀ là ń rí yẹn àwọn èèyàn dúró lórí bíríìjì lásìkò kan náà nínú bíríìjì yẹn sì dá àwọn èèyàn tó lé lógún lómi gbé lọ́nbàdàn lórí ẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọjá ni àwọn àmọ́ bíríìjì ṣe é já bóyá fámìlì ẹni tó ṣe bíríìjì yẹn gan ó lè wà nù àwọn tó jà náà ló fi jẹ́ pé ewu orílẹ̀-èdè tí corruption owó ẹ̀yìn tó bá ti lè gògò àdánwò ni fìtínà ni kò sọ̀rọ̀ àdúrà ó dìgbà tá a bá padà torí pé Ọlọ́hun ọba la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ó dìgbà tá a bá jáwọ́ kúrò níbi tá à ń ṣe tí ò da yẹn kó tó yí padà ọlọ́run ọba ní tó bá wù wọn ọlọ́run ọba bẹ́ẹ̀ ó ń lè kó àwọn tí ó máa fìyà jẹ yín àwọn ni wọ́n wàá jó lórí láti kánsẹ́lọ̀ ìkaanú yín ni ó jẹ́ kánsẹ́lọ̀ yín ó ní ó jẹ́ local government ajẹgúdújẹra nu yín ó ní ó governor agbéwuri nu yín ó náà ni ó jẹ́ kíni ni president yìí àwọn ọmọ sọta ni ó wà jẹ́ kọmíṣánná àti ministers jẹ́mọ́ kí ló wá kù fún mẹ̀kúnnù ọlọ́run ọba bá wò wọn ọlọ́run ọba òun lè ṣe bẹ́ẹ̀ nínú tó ń lágbára ni kò lè ó wà lọ́kọ́ kò lè ó wà lọ́kọ́ ọ̀la àyìn yẹ́bà àṣà alẹ́ àdábà mi fàókè kún àwọn mi bá àti àríjù أو يلبسكم شيعا أو من تحت أرجلكم bó bá sì wù ọlọ́run ọlọ́run lè fìyà jẹ yín láti abẹ́ gìgísẹ̀ ẹsẹ̀ yín àwọn àfọdúnmọ̀ tafsir wọn lọ́lọ́run ọba lè fìyà jẹ wá pẹ̀lú kílẹ̀ orí mọ́ni lẹ́sẹ̀ àtoríṣiríṣi ọ̀nà ilẹ̀ lèmi alkhasfu wàrọ́jífà. Wa ilẹ̀ lè mì tìtìtì jẹ̀mọ́ gbogbo èyí tá à ń ṣe yìí ìdẹ̀ra ni bílẹ̀ ọ̀bá fararọ ẹnìkan ò ní dámọ̀ràn fún òun ra mọ́tò òun ra ilẹ̀ fararọ láàlè látítì ilẹ̀ fararọ la máa dámọ̀ràn pa afẹ́ kọ́lé bílẹ̀ ọ̀bá fararọ bó o gbé búlọ́ọ̀kù kankan lẹ̀ yóò máa yẹ ni torí pé kò ní rí ìdíjókòó ilẹ̀ fararọ la fi ń rìn báyìí bílẹ̀ ọba fararọ àmọ́ ṣubú lulẹ̀ báyìí ni àfàmáyámíṣí mukiban aláwájí àhàdá àmà yámúṣe sẹ́wìyà aláṣẹ́rọ̀ ọ̀tẹ́ àánú ọlọ́run ọba ló lé wa bá bẹ́ẹ̀ ló fi jẹ́ kémi ìròpẹ́ nìyẹn kan ń bẹ láàárọ̀ ètò dúpẹ́ pé ọlọ́run àmọ̀ dúpẹ́ pé o múlẹ̀ dúró àìsùn rántí èyí ẹnìkan kò yẹn ṣùgbọ́n ẹjọ́ tọ́lọ́run bá ní kó mì láàrin bí ìṣẹ́jú mẹ́wàá gbogbo wa náà láwọn pé ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa eléyìí pọ̀ ọlọ́run ṣàánú wa láti yọ ọdún tó ti wá dúró ń ja dúpẹ́ orí ilẹ̀ yẹn lẹ́lòmí ó ti wá mọ́ yapa yóò tún mọ́ fẹsẹ̀ lulẹ̀ báyìí pé mé wọ́n pa anybody dànù ni lórí ilẹ̀ náà ni ó ti mọ́ fẹsẹ̀ lulẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ tó ṣe wípé subhanallah anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni gbogbo ẹ̀dá tá a bá wọnú sàárè kò sí ẹnìkan tí yóò mórí bọ́ níbi fúnfún bọ́bá kọ́ dénú sàárè dókítọ̀ kan bẹ yọkọ̀ fún ọ̀wẹ́n báyìí arábìnrin tẹ́nìkan ọba lè bọ́ ń bẹ̀ sáádù nìkan ló yẹ kó bọ́ ń bẹ̀ ṣùgbọ́n náà bọ́ ń bẹ̀ náà àwọn sàbẹ̀ àwọn àfa wa ní kí lórí tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní ìtumọ̀ ẹ̀ náà ni pé èyí tó ṣe lórí ilẹ̀ ilẹ̀ náà ó ṣe tiẹ̀ kò sí onítọ̀hún tí ó mórí bọ́ ń bẹ̀ èyí tó kéèyàn ó ṣe pẹ̀lẹ́ bẹ́yàn bá wà lórílẹ̀ kò sí ẹni tí ó mórí bọ́m̀bẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ló sọ bẹ́ẹ̀ lórí ilẹ̀ táwa wá ń rìn yìí bọ́lọ̀n bá fẹ́ sọ di ààyè ìyà fún ni ọlọ́run ọba lágbára bẹ́ẹ̀ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n tún tún bá mi wípé bó bá wu ọlọ́run àwọn tó jẹ́ wípé àwọn tó yẹpẹrẹ láàrin yín àwọn tó ṣe wípé asafalatu wà abid àwọn ẹrú àwọn tí ò jẹ́ nǹkan kan wọn a sì mọ ṣe yín dọ́sẹ̀ ṣe ń sojú àwọn tẹ́ ẹ lérò pé abẹ́ ẹsẹ̀ yín ni wọ́n wà lọ́ba àdúpá agbára yín ọ̀ka wọn mọ́ agbára sójà ò ní ká wọn mọ́ agbára gbogbo ìwọ ni sí gbogbo kí náà ń pè gbogbo kí ni wa pátá forces pátá ẹ eh, civil defence àwọn náà ṣẹ̀ṣẹ̀ gboyè lẹ́jọ́ mẹ́ta ẹni civil defence ọlọ́pàá ẹ eh, sójà àti eh, ẹ gbogbo immigration custom gbogbo everything ẹsẹ̀ gbogbo yín pátá ẹ wàá para agbọ́dọ̀ wàá ní káwọn mọ́ kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́tà ìbínú ọlọ́run ló déhùn èsì ẹ̀ látara ntẹ́nìkọ̀ọ̀kan wa ta ṣe síwájú ọlọ́run ọba ní tó bá wu ọlọ́run ọlọ́run lè ní kíyà yín ó máa jẹ yín láti abẹ ẹsẹ̀ yín àwọn àfáà nítumọ̀ rẹ̀ náà nípa àwọn tí ò jẹ́ nǹkan kan àwọn tí a kàkún láwùjọ àwọn tá a fojú ré náà wọ́n wàá dọkọ mọ́ nígbà tágbára ò ní ká wọn mọ́ ọlọ́run ọba ló bá wọ ọlọ́run ọba bí ẹ̀sùn ìyá yín bá débẹ̀ alágbára káṣe bẹ́ẹ̀ lẹ́yìn lérí kul huwal qadiru ala yab'atha alaykum adhaban min fawqikum. kul huwal qadiru ala an yab'atha alaykum adhaban min fawqikum aw min tahti arjulikum انظر نصرف الآيات لعلهم يفقهون ọlọ́run ọba ọba alágbára lọlọ ọba tí èèyàn gbúdọ̀ bẹ̀rù rẹ̀ ni nítorí pé ọba yìí ó ní kápá lórí gbogbo nǹkan pátápátá bẹ́ẹ̀yàn bá wá bẹ̀rù ọlọ́run èèyàn ó tẹ̀ láṣẹ bẹ́ẹ̀yàn bá bẹ̀rù pẹlú ṣe yìí ntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ èyàn ó jìnà sí kódà kí gbogbo ayé ó máa ṣe ló fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run àwọn kì í wo ntáyé ń ṣe ntọ́lọ́wọ́n ọba fẹ́ làwọn máa wò torí pọ́lọ́wọ́n ọba kulẹ̀ ti sọ ní alukur'an ọlọ́wọ́n ọba ní wàyí tó tẹ̀ akitara máa ń fi láàdè yóò lóka ń la ń yẹ tẹ̀bẹ̀ẹ́ ó wàyí ni hum ìlà yàtúrọ̀ ọlọ́run ọba ní tó ọba ní gbogbo ń táyé ń ṣe náà lọ́ọ́ máa ṣe tó fi wọn tọ́lọ́hún tó fi wọn ìfẹ́ ọlọ́run yóde lúkà ń sẹ́bílì wọn ṣe ọlọ́nà lójú ọ̀nà tọ́lọ́hún ìyún làdẹ́wò ta nílé ni gbogbo tó bá ti jẹ́ tọ́lọ́hún tí ò bá ti bá tayé mu ayé ò ní fẹ́ èyí tó bá jẹ́ súnà tànàbì sallallahu alaihi wasallam tí ò bá ti bá ń táyé ń ṣe mu ayé ó tàpá sí wọn ó sìn tọ́ sí ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n bá bá fẹ́ lò àwọn ó dúró ti tọ́lọ́wọ́n wọn ó dúró ti súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run tó mọ ọlọ́run pẹ̀lú ìròyìn rẹ̀ tó mọ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ kó wọ́n jókòó jẹ́jẹ́ a sì mọ títóbi ọlọ́run ọlọ́run ní àwọn yẹn bí sàkún. àwọn yẹn bí sàkún ṣíra àwọn ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ẹ̀dọ̀gún bá sábà aw yalbisakum shiya'an yalbisu nínú èdè lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin labisa yelibaso àti labasa yelibiso ìyàtọ̀ wà láàrin méjèèjì torí pé téèyàn bá ní labastu thawba òtìbà lárúbáwá jẹ́ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ yọ́ọ̀yà jẹ́ labisa ó wọṣọ nìyẹn aláwásí ni fáńlá ṣùgbọ́n tó bá jẹ́ labasa ìtumọ̀ míì ló mú lọ kí n kó dojú kó fọ́jú pọ̀ ká mọ̀ mójútó ẹ̀ mọ́ ní jẹ́ labasa labasa yálíbisu labisa yálíbasu ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ọlọ́run ọba wa sọ wípé yẹ̀líbasu ọlọ́run ọba ní aoyalibisu naam aoyalibisakum ṣiyaan wàyòdè kọba àdọkùn bá sàbáwọ́dín wàyòdè kọba àdọkùn bá sàbáwọ́dín ọlọ́run ọba ní aoyalibisakum ṣiyaan àbí kọ́lọ́run ọba kójọ́rọ̀ yín ó mọ̀ yẹra yín mọ́ láàrin ara yín bí yẹ ò bá wá látòkè bí ò wá láti ilẹ̀ láàrin ara yín náà èdè ara yín ò wá ní yẹra yín mọ́ síyà ẹ wà á pín nípín ọ̀tọ̀ nǹkan kan ṣoṣo ẹ pín sọ́nà ọgọ́rùn nǹkan ẹyọ oníkálukú wa máa pín ẹ̀wọ́ ó dúró báyìí àwọn kan ó dúró báyìí àwọn kan ó dúró báyìí àwọn kan ó dúró báyìí kó wọ́n wà á máa gbọ́lá fún un tó ń dì mú láti lè máa ṣàfihàn pé àwa dáa jù àwọn yìí lọ àwọn ilé ọmọ sọ pé àwọn dáa jù àwọn yìí lọ bẹ́ẹ̀ bá pè gbogbo wọn kalẹ̀ ẹ rí i pé nǹkan kan náà ni gbogbo wọn jọ ń sọ wọn ó sì máa bára wọn sọ̀tá. àwòyà libisakun ṣíyà an á dojú ọ̀rọ̀ wọn rú láàrin ara wọn ṣíyà an ay mutafarriqin wọn wàá pín sí yẹlẹyẹlẹ ọlọ́run ọba fi sọ́nù alukur'an ọlọ́run ni wàlá àtàkùnú kálẹ́dìínà fárọ́kùdìínà òǹwàkánú ṣìyàn ọlọ́run ọba ní ẹ̀yin mùmíní ẹ̀yin mùsùlùmí ẹ má dà gẹ́gẹ́ bí àwọn kan fárọ́kùdìínà tí wọ́n pín ẹ̀sìn wọn sí yẹ́lẹyẹ̀lẹ wàkánú ṣìyàn tóníkàlùkù wá dúró lọ́tọ̀ọ̀tọ̀ tóníkàlùkù ń pàpè mọ́ra dídá tìjọ tiẹ̀ ju ìjọ míì lọ bẹ́ẹ̀ sì ni abẹ́ ọ̀bùrẹ̀ làkàn náà wọ́n wà ọlọ́run ọba ti kì wá nílọ̀ yẹn wípé ẹ mọ ìṣesí àwọn Yahudi àtàwọn ọ̀nà sọ̀rọ̀ ni ṣùgbọ́n látara àkọọ́lẹ̀ tó ti kó ó ṣẹlẹ̀ àwọn mùsùlùmí náà lérí àwa ń pín sí yẹlẹyẹlẹ bí kan bá tún pín nínú ẹ̀yọ kan tó tún pín òun náà níjó èdè àìyedè bá tún ṣẹlẹ̀ òun náà ó tún ya yọ̀dá tiẹ̀ lẹ̀ tó náà bá tún dá tiẹ̀ lẹ̀ nínú àwọn tó ń bẹ lẹ́yìn tiẹ̀ náà èdè àìyedè tún lè ṣẹlẹ̀ ńjọ́ kan pínpín tó ṣe pé èdè àìyedè ló bí bó lẹ́nu ṣe fẹ́ kò ẹlòmí ń bẹ míṣánná ló jẹ́nu ẹgbẹ́ kan èdè àìyedè bá ṣẹlẹ̀ ńjọ́ kan òun sì dá tó náà lẹ̀ nígbà tó dá tiẹ̀ lẹ̀ ó bá tún kó àwọn èèyàn kan nínú eyín náà ó kó wọn mára ó di mélòó jàmá ó di méjì ìgbà tí wọ́n bá ń bá a lọ àwọn nǹkan náà bá tún sọ pé ah mission wa yìí ọlọ́kànjú owó ìgbà èwo ni tí wọ́n ń forí dólẹ̀ ṣe ni dáhà náà dá ti àwọn náà bá tún pín ọlọ́ni wala takunu kalladina farraqu dinahum. wala takunu kalladina farraqu dinahum. wa kanu shi'an. wa kanu ọlọ́wọ́n bá ní ẹ má jọ àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n wá ta kété síra wọn tó ní wọ́n wá lé ẹ̀sìn gbà téèyàn ń lẹ́ta rodo eléyìí ò wá bá tọ̀hún ṣe tọ̀hún ò bá tì í ṣe bọ́bá wá pàdé ara wọn tán bá níbo lẹ́yìn kángun sí tọ́ ọ bá ti sọ bí tí ń fẹ́ yẹn kò sì ní tújú ká ọ ah! mo rò gbọ́dọ̀ wa náà lẹ wà mùsùlùmí ni mí yàtọ̀ sí mùsùlùmí ó tún yẹ kẹta ntọ́lọ́wọ́ sì sọ nù kúrán pé innamal mu'minuna ikhwa ntọ́lọ́wọ́ sọ nù kúrán nìyẹn gbogbo wa náà la mọ̀ ibi tá a bá yùn dé láwùjọ wa lẹ́nu látara àdí eléyìí ọlọ́run ọba ní bó ṣe rí yẹn ìyá ní aljamaatu rahma walfurukotu adab àṣé kí ìpín yẹlẹyẹlẹ kó dé ṣe tiẹ̀ lọ́tọ̀ kì í ṣe tèmi lọ́tọ̀ ìyá ní máa bí ọlọ́run ọba fi sọ wípé àwọn yẹlbísà kún ṣìyà. àwọn yẹlbísà kún ṣìyà. àbí kọ́lọ́run ọba ó tiẹ̀ wá dèdè ara yín rú kẹ́ ẹ má yín yé ìtìláàt kó kí dàrú kó wáyé ṣìyà án kẹ́ dúró lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ ẹ má yín ṣe máa. wàyòdìkọ́ bá àdọ́kùn sàbáàdín kápá kan nù yín wà máa japa kan yín níyà ẹ̀yin náà lẹ́mọ̀ fìyà yín wàyòdìkọ́ bá àdọ́kùn sàbáàdín apá kan ó máa tọ́yàwó látọwọ́ àwọn apá kan yín náà lẹ gbé lọ́wọ́ ṣùgbọ́n látara apẹ ti ẹ mọ̀ rí ayín sọ́tọ̀ọ̀tọ̀ lẹ́mọ̀ gbọ́ pé àwọn mùsùlùmí méjì wọ́n dojú wọ́n ń bára wọn jà lérí kíni kíni wọ́n ń bára wọn jà lé lérí tẹ́ bá wá wo tán bára wọn jà lé lérí ẹ rí i pé ìtọ́lọ́hún ò rán wọn náà ní bára wọn jà lérí. àdánwò eléyìí ṣẹlẹ̀ ní kété ìgbà tánẹ́bí sọ̀rọ̀ sálàm tó papòdà tán táfa wa Abubakar lọ tí àfa wa Umar tó lọ ó di àsìkò àfa wa Uthman fitina bẹ̀rẹ̀ gbàtà àfáwà Uthman lọ ó di àsìkò àfáwà Ali radiyallahu anhu àfáwà Ali kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí ọlọ́run kó bá a kẹ́ ọ̀kan nínú àwọn khawarij Abdurrahman bunu Muljam arákùnrin yìí ó mọ Qur'an débi téèyàn máa dé débi pé lásìkò Umar ó ní Umar fi ránṣẹ́ sí. Si misra pé kọ́ lọ bá amúrù bunul as tó bá ti débẹ̀ kí wọ́n pọ́n lé kán fún láàyè tó dá kó káwọn èèyàn ní quran ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ìmọ̀ ń bẹ àmọ́ nígbà tí wàhálà dé tíjọ mùsùlùmí tó pín sí mẹ́ta lásìkò àfàwà ali radiyallahu anhu àwọn kan ń bẹ wọ́n fi sí abala ṣíà àwọn sọ pé àwọn ń ṣe ti ali lẹ́yìn ti ali àwọn òṣèṣẹ́ lómi mọ́ nínú àwọn sàábé tó ṣáájú kèfèrí làwọn tó ṣẹ́kù ali ò fara mọ́ wọn kò gbà fún wọn lórí tí wọ́n sọ wọ́n wá lọ́ọ́ fẹ́ ọkọ̀ níta àfẹ́ dúró lórí nìyẹn ìpín ẹlẹ́ẹ̀kejì ohun náà ni àwọn bànú umaya àwọn náà wọ́n mú pin kan ìpín ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn khawarij àwọn khawarij àwọn ń bẹ pẹ̀lú àfáwà ali nípìlẹ̀ nígbà tó yá wọ́n fún àfáwà ali nímọ̀ràn àìmọ́tẹ̀lé ìmọ̀ràn wọn ó fa ìbínú ló fi jẹ́ pé nínú ìwà ìlẹ́kọ̀ọ́ ó náà ni kéèyàn sọ pé dandan láì mọ̀ràn téèyàn bá fó lórí ló gbúdọ̀ lò láà torí pé wọ́n nìkan kọ́ ní darí mélòó mélòó ní ìmọ̀ràn tí wọ́n ń fún ni tó yẹ pé ẹni tó fún ni nímọ̀ràn in tó pé ó ti fi sábẹ́ in tó sì pé wọ ó lè jẹ́ ìwọ fẹ́lòmíì ẹni tó bá wá jẹ́ olórí yóò létí gbígbọ́rọ̀ yóò létí gbígbàmọ̀ràn yóò sì ní làákàyè tí ó fi yọ̀rọ̀ ẹ̀ èyí tó bá wá mú bẹ̀ tí ò bá mú tiẹ̀ má ṣe bínú ìyẹn ò yí àwọn khawarij látara pé afáwa á lè ò tẹ̀lé mọ̀ràn wọn wọ́n wá sọ fún Ali wípé tọ̀ pípadà sí sílé àwọn onítẹ̀lé ọ padà mọ́ àwọ̀ wà lọ dúró ní ààyè kan tó ń pè ní Harara ibẹ̀ náà wá lọ pàgọ́ sí wọ́n láwọn ò tẹ̀lé àfàwà Ali mọ́ wọ́n wá kóra wọn jọ síbẹ̀ wọ́n sì yan olórí wọ́n yan àmírù fúnra wọn bẹ̀ àmírù wá di mélòó jàmá lọ́dún méjì wọ́n yan olórí fúnra wọn bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wá rí kọjá lágbègbè ibi tí wọ́n wà ń wọ́n kọ́ bi léèrè pé n táwa nígbàgbọ́ lé lérí ni ṣé wọ́n gbà á gbọ́ tó bá ti lọ́ọ̀ gbà á gbọ́ òjì di kèfèrí nìyẹn wọ́n pa onítọ̀hún. àfáwa khabab bunu arat abdullahi bin bun khabab bunu arat ó lọ bá wọn láàyè wọn yìí pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ lóyún nú. wọ́n wá ń jọjọ́ ń fọ̀rọ̀ jomi tó rọ ọ̀rọ̀ ó wá ń sọ fún lórí yìí ó takò táwọn ẹbí mú wà wọ́n ní ọ̀hán tó fẹ́ sọ nìyẹn wọ́n ní ọyẹ pa torí kó dìde kèfèrí wọ́n sì pa ìgbà tí wọ́n pa á tán wọ́n ìyàwó rẹ̀ yìí ẹ pa oyún inú rẹ̀ yẹn náà ẹ yọ ẹ pa ọmọ yẹn náà wọn níbi ká kírun ká ké Qur'an gbogbo ẹ̀ ló yé wọn sí ká gbáwẹ̀ ká fẹ̀mí sin lọ́n àmọ́ àṣejù anábì ní iyyakum wal guluw anábì ní ẹ sọ́ra fáṣejù nínú ẹ̀sìn àṣejù ó yí mọ́ ìmọ̀ wọn fàdọ́lú wọ́n àdọ́lú wọ́n sọnù wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà àwọn khawarij wọ́n sì ń bẹ dèní wọ́n ń bẹ níròrí a lè mọ́ rí wọn gẹ́gẹ́ bí ìjọ kan tí wọ́n wà ń bì kan ṣùgbọ́n rò rí wọn fọ́n káyé lẹ́nì lẹ́ẹ̀fì máa rí mùsùlùmí bọ́bá rẹ̀ nìkan tó lọ síbi ó lè ní kèfèrí ni ọ́ pẹ̀tọ́rọ́ bá nàbí òfin síbi jẹun bọ́bá rẹ̀ nìkan ó mú tẹ̀sùbá lọ́wọ́ onítọ̀hún ti di kèfèrí ẹ má kírun sí la tó kú kí ló ṣe òun rí tó mú tẹ̀sùbá lọ́wọ́ ńjọ kan ah ìròrí yìí ń bẹ ní tanzan bí kàwárí jì ò bá níjàmọ́ ó ń bẹ níròrí tó fọ́nká lásìkò tá a wà ń sìn àwọn khawarij wọ́n wá pinnu wípé ní táwọn fẹ́ ṣe ni wípé àwọn fẹ́ pa àwọn èèyàn mẹ́ta ní àwọn mùsùlùmí àwọn fẹ́ pa àfa wa Ali bínú Abi Talib bẹ́ẹ̀ sì làwọn ó pa Muawiya bínú Abi Sufyan àwọn ó sì tún pa amúrùbúnú as àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ó pa wọ́n níjọ́ kan lásìkò kan náà ni ikú gbogbo wọn sì jẹ́ lẹ́ẹ̀fi lè mọ̀ pé dídi ikú kò ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bẹ́sẹ̀ sẹ́yìn àwọn páńlé ẹ̀sìn ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ànábì sọ̀rọ̀ púpọ̀ lérí wọn torí pé ní tànábì kọ́kọ́ tọ́ka sí pé lára àwọn àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ làwọn wọn ni ó ti jáde ìwà tó wù ìwà aláìlẹ́kọ̀ọ́ lẹ́ni yẹ́wù sáà nẹ́bí sáà sálà ẹni ẹ sọ fún mi pé ẹ dìl onírà ànábì ṣe déédéé o nítorí òun pín o ṣe déédéé o ànábì ní man ya'dil in lam a'dil àwọn sàbí fẹ́ bẹ lórí ànábì ní filẹ̀ filẹ̀ filẹ̀ ànábì ní <laughs> tí n bá wá ṣe déédéé ta ló tún kù láyé mọ́ tí ó ṣe déédéé umaru ní ẹjẹ ń bẹ́rí ànábì ní ẹ má bẹ lórí torí pé ti mọ̀ pé ali ni ó padà bẹ lórí ali ni ó padà pa nínú àwọn ìran rẹ̀ ni àwọn kàwárìjì ti jáde àwọn kàwárìjì yìí nínú wọn ni abdulrahman bunu muljam tó ti fìgbà kan já àfa tí ń kọ́ ẹ̀ ní quran ilẹ̀ misra bó ti darapapọ̀ mọ́ wọn nìyẹn nígbà tó darapapọ̀ láàfin ké fún wa ìjọ kan dé oṣù mọ́ wọn àwọn kan dé oṣù mọ́ wọn ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé táwa dúró lé lórí ni ká nímọ̀ béèyàn bá ti nímọ̀ èyàn ó lè mọ̀ yàtọ̀ èwo la ṣe jù èwo la ṣe ètò tá a la lè bá ṣe tá a la lè bá ṣe ìmọ̀ ti ju èyàn fún wa bọ́ bá dé bo gbé tuntun kan wá sọ pé bolo ti rí ànábì wo ló sọ àwọn sàbí inú tíra wo ló wà ṣùgbọ́n ẹni tí ò bá ti nípìlẹ̀ ó ti di ewé lórí omi ibi atẹ́gùn bá ti fẹ́ sí ẹni Boko Haram nìyẹn ẹni àwọn onípàǹlẹ̀ nìyẹn ẹlòmíì gbogbo tó gbọ́yé nídìí ẹ̀sìn kò ju kó máa ṣe jàgídíjàgan lọ kò sí ní tó fàájú àìmọ̀ kan lọ bẹ́ẹ̀ bá nímọ̀ nípa ẹ̀sìn èèyàn mọ̀ pé Islam ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn tó lágbèkalẹ̀ ni tó létò lédi gbogbo nǹkan ni ṣùgbọ́n èèyàn ò lè yé èèyàn illa bil ilm àyàfi kéèyàn ó nímọ̀ lóbi jẹ́ pé táwa ń pèpè sí ni ká nímọ̀ ká kẹ́kọ̀ọ́ nípa Islam ká nímọ̀ ká bá àwọn tó ní mímọ̀ fararora ká lè ṣàǹfààní látọ̀dọ̀ wọn ìgbà tí khidir tọ́lọ̀wọ̀n bá ní kí Musa ó lọ bá nínú suratul kahf tọ́lọ̀ ní kí Musa ó lọ bá khidir àdéhùn tí Musa bá khidir ṣe òun náà ni wípé ń máa tẹ̀lé ọ àlá an tu'allimani mimma ullimta rushda gbé láti bẹ̀rẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ ń bẹ̀ kọ́lá làwọn Musa. anabi Musa ní alẹ́ àtẹ̀bíhùnkà ìwọ Khidir ọlọ́run ní wá bá ọ mo fẹ́ máa tẹ̀lé ọ lẹ́yìn kí n máa ṣe gùsọ́gùsọ́ tẹ̀lé ọ lẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú aláàntò alímọ̀ ni títẹ̀lé tí mò ń tẹ̀lé ọ kiri mo gbọ́dọ̀ tara rẹ nímọ̀ ni o fi ṣe pé ọmọ fi mí wọ́de kiri fi ṣe pé ọmọ fi mí lọ dòdì àṣàlátù káàkiri lá alá àǹtò àlímọ̀ni lórí pọ́ kọ̀míníkéw lórí pọ́ kọ̀mínímọ̀ mímọ́ olùmútarúṣídá nínú tọ́lọ́wọ́n bá fi mọ́ yẹn fi mèmí náà ibẹ̀ làwọn àfáà ti wá fàáyọ̀ ń bẹ̀ pé kò sí kéèyàn máa ṣe gọ̀ṣúgọ̀ṣú tẹ̀lẹ́nìkan lẹ́yìn tí ẹ bá pé èèyàn rí mọ̀ ń a máa ṣe gọ̀súgọ̀sù ní alọ jó ń bì kan ọ̀la alọ pàtẹ́wọ́ ń bì kan ọ̀la alọ lùlù ń bì kan ọ̀la gbẹ́gbẹ́gbẹ́ lọ bì kan ọ̀la lóṣù mẹ́ta lọ bì kan ọ̀la gínú olórí kẹ́nẹ́ fati àlọ́ka lórí kàyẹ́jú yìí lógún ọdún lẹ́yìn tó ti lóòótọ́ àwọn iṣẹ́ àbáṣùmọ̀ àbáwọn afárin púpọ̀ ẹ bó tiẹ̀ bó tiẹ̀ bó ti wulẹ̀ wúlẹ̀ kárí pa rí pa rẹ̀ aláǹtó alimani mímọ́ olùmùtàrú ṣídá ìyẹn nípìnlẹ̀ mọ́bíláwù táwa dúró lé lérí. bàbá máa tẹ̀lé nìkan á rí pa ara ń fa àní ń bẹ̀ lérí ìmọ̀ ṣùgbọ́n tí o bá ti sí máa ń bẹ̀ kókó ó láàyè kẹ́yìn ọkọ̀ nílé kéwú lọ́ọ̀fi jẹ́ pé ìyẹn ni kókó fún gbogbo àkójọ ìjọ ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀sìn ìmọ̀lọ́yà á máa rí ń bẹ̀ tá a bá ti rí máa ń bẹ̀ kíkọ́ di àyè ẹ̀ mú kẹ́yìn ó súnmọ́ àwọn onímọ̀ kó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn kàwárìj ká padà síbi tá a ti ń bọ̀ abdulrahman bin muljam àfáà ni ṣùgbọ́tọ̀ ni kéèyàn ó kéwú ọ̀tọ̀ ni kíkéwú ó yéèyàn ó kéwú ọmọ kéwú ṣùgbọ́n kéwú òye àṣejù ń bẹ nínú ẹ̀mí ẹ̀ ó bá darapọ̀ máwọn kàwárì wọ́n wá pinnu wípé n táwọn ó ṣe ni wípé àwọn ó pa ali àwọn ó pa muawiya ibn abi àwọn ó sì pa amúrù bùnà house àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó pa wọ́n jọ kan wọ́n sì ṣàdéhùn kó wá wá gba àyè kọ̀ọ̀kan lọ abdulrahman bùnú mọ́líjàm òun gba ààyè tí àfa wàhálì tí ti ń ṣèjọba ó gba bẹ̀ lọ ó wá dó ń bẹ̀ ń ń kírun ń bẹ̀ kódà sáfù wájú ní òjò kò sí ó ti tajẹ́ ti bí ṣe máa ń wá àsìkò tí máa dé òun gan ni ó wà ń sáfù wájú ó ti sọ dáadáa àwọn tó fẹ́ ṣiṣẹ́ ti muawiya àwọn náà ti débẹ̀ àwọn tí ó ṣiṣẹ́ amúrò ọmọ as àwọn náà ti débẹ̀ ìgbàtọ́jọ́ pé àfàwà ali bínú àbí tọ́lìb ó ń bọ̀ nídàjí wá sí mọ́sálásí láti wá kírun radiyallahu anhu ìgbà tí ń bọ̀ tó kọjá arákùnrin abrahamu abunu muljam ó sì ti lọ lúgọ́dé pẹ̀lú àdá ẹ̀rẹ́ mọ́kẹ́jẹ̀ òun ló mú lọ́wọ́ ọ wá sá pamọ́ sí kọ̀rọ̀ gbàtà àfàwọ̀ á lè kọjá tó kọ̀yìn sí ọ wá yọkẹlẹ láti pàkọ́ ló ti bù ú ládàá ó sì àárín ó sì la orí báyìí sí méjì àfàwọ̀ á pariwo ẹ àwọn èèyàn sá jáde ó sa àwọn èèyàn lé wọ́n gba mú ìgbà tí wọ́n gba mú a lè ní ẹ lọ pè wá lànàbí làáfàá fi sọ tó bá dọ̀la á mú àbúyàtò ẹsẹ̀ orin wá gbogbo orun gbọ́n á lì pátá ló kún fẹ́ ó ní ẹbí léèrè kí ni mo ṣe ó lóun fẹ́ òun fẹ́ fi ọ́ sin lọ́ọ̀ni lọ́kàn nínú àwọn akọrin àwọn kawarij ló sọ pé adọ́rìbá tán mi tẹ̀ kéye máa rọ̀ dàbí ha ìlà liyabuluga min dil arishi ridwana illa liyabuluga min dil arishi ọ̀kan náà àwọn èèyàn wọn ló tún wá ńgbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó yẹ ọ̀dà bẹ́ẹ̀ ó ní mo pe àdá kan tí wọ́n fi lé ẹnìkan lérí ẹni tó sì mú àdáhùn tó bu ládáhùn kò sí nǹkan tí wájú yọnu ọlọ́run lọ ọlọ́run sì yọnu sí mùsùlùmí nìyẹn ó bu àfa wa àlejò ní kí ni mo ṣe ó ní mo fẹ́ fi sin lọ́nà mo fẹ́ gbà ládàá lọ́dọ̀ ọlọ́run inú òun dùn póun rí nǹkan yẹn ṣe torí pé kèfèrí ni ọ́ àwọn èèyàn ní ẹja pa gbogbo ìrìn pátá ká pa àfa wa lè nílà ẹ mọ̀ pa ẹ sá fi ilẹ̀ ibi tí àìlera ara yìí tó bá já sí òun ni ó determine tẹ́ ṣe bí mo bá gbádùn ẹ̀fílẹ̀ èmi fúnra mi mo mọ tí ń ṣe fún ṣùgbọ́n tí n bá gbádùn tí n bá bá bẹ́ẹ̀ lọ ẹ má pa ẹnìkankan nínú ìran rẹ̀ òun tó ṣẹ̀yìn ẹnìkan ònìkún ó pa nítorí pé ẹ̀yìn tó gbà wá ni bọ́ bá kojú Àlì kò tó bẹ́ẹ̀ kò sẹ́ dáhùn tí ó kojú àfáwọn Àlì báyìí tí ó wà má dà lọ́kùn ọ̀sàládà ṣùgbọ́n àfáwọn Àlì ń bọ̀ ní mọ́sálásí ó sì bò ládàá ntí àlè bá lọ nìyẹn wa muhawiya bùnú àbí sofiyan òun náà ó ń bọ̀ wá mọ́sálásí ó bá wá kírun lásùnbà ẹni tó fẹ́ bu òun ládàá orí ló ti fẹ́ wọ́n ti jọ sàdéhùn pé orí ni kóun ó bu ládàá lérí ó yẹ ẹ̀yìn mọ́ ti báyìí làdá ti bá egbò rẹ̀ ọgbẹ́ rẹ̀ ọlọ́run ni ò ní muhawiya ó ba lọ ń tó lọ lára muhawiya lérí ẹ̀ kì í ṣe kékeré ó ń bẹ nínú àwọn òǹsọ̀tàn àmọ́ bí tàn ṣe lálàáfíà sí wọ́n ní dókítà tó wá tọ́jú muawiya ó ní kí muawiya tó lè gbádùn ọ̀kan nu méjì ní ìmọ̀ kí ojú egbò yẹn ó mọ̀ jiná kàn fi ilẹ̀ bẹ́ẹ̀ àbí kó ṣe pé táwọn bá tọ́jú ẹ̀ tójú egbò yẹn bá jiná yín ti ń jẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ kò ní lálàáfíà bá tí ó fi jáde láyé ọ̀rọ̀ tó lágbára ni. amúrò ọmọ as níjọ́ náà láàárọ̀ ọjọ́ náà òun ò láǹkó lọ kírun àárẹ̀ mu ó wá níkẹ́nìkan ó lọ kírun ẹni tó lọ kírun jọ náà ni wọ́n bẹ ni wọ́n sálàdà ni wọ́n pa jẹ́mọ́ gbogbo àwọn tá a wá kà kalẹ̀ yìí àwọn kàwárí wọ́n ń rí i pé àwọn fi ń sin lọ́ọ̀ni wọn ò rí wípé ẹ̀ṣẹ̀ làwọn ṣẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn ìbínú ọlọ́run tí fìtínà bá dé ọlọ́run ọba ní àwòyẹ̀lbísàkùn ṣíà án. àwòyẹ̀lbísàkùn ṣíà án wàyòdè kọba àdọ́kùn sábà. àwòyẹ̀lbísàkùn ṣíà án wàyòdè kọba àdọ́kùn bá sábà. وانظر كيف نصرف الآيات لعلهم apá kan nù yín ẹ wà máa dí àjẹra yín láàrin ara yín ìbínú ọlọ́run ọba ló dé tẹ ẹ bá fọwọ́ fa ìbínú ọlọ́run ọba tó bá dé bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ bá a bá wà mọ̀ wèyí tó ṣẹlẹ̀ sẹ́yìn gbogbo àná méjì tá ń bá fínra báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńlá ńlá ńlá ńlá lórílẹ̀‐èdè yìí wọ́n ń lọ Abubakar Jafar mahmud ní Kano òun fẹ́ lọ kírun àsùnbá àbójẹ́ ń bẹ lórí ìrun ni ni wọ́n pa albani ní zaria muhammadul adam al-albani Nizaria zaria òun ṣe wáàsí tán lálẹ́ òun padà á lọlé ọmọ ń bẹ nínú ọkọ̀ ìyàwó ń bẹ nínú ọkọ̀ àfáà náà ń bẹ nínú ọkọ̀ wọ́n pa ìyàwó wọ́n pa ọmọ wọ́n sì tún pa àfáà náà wọ́n pa àwọn méjèèjì hamuda wel ẹn. Eh? amúròfin àríkèjà wàgúnná wàsá ọ̀bíàtà ọ̀hún yàrá ìtàwọn àlèmọ́ ọmọkẹ̀dára ẹ̀rọ fáánì. yàrá ìtàwọn àlèmọ́ ọmọkẹ̀dára ẹ̀rọ fáánì. eléyìí kì í ṣe kí mo kàánú pépà mo wà ń sáré àjọ náà. làmásẹ́mi ètò لما سمعت رنين الجرس هلو هلو وأسعى إلى المحمول ناداني وجئت أسعى إلى المحمول ناداني أنبت أن عزيز القوم اقتلوا muhammadu awalo kanawiyu alibani muhammadu awalo kanawiyu alibani amúròfin alìjà wabunu wazawjatuhu yálẹ̀ ìtahùn àlèmú mẹ́kẹ̀dárọ̀ ìrìfáàní yálẹ̀ ìtahùn àlèmú mẹ́kẹ̀dárọ̀ ìrìfáàní àfáàní lamẹ́sẹ̀mí tó rọ̀ ní nàìjíríà sí ẹ̀ẹ́lò ẹ̀ẹ́lò àfáà nígbà tí mo gbọ́ dúndùn sẹ́ẹ̀tì tí ń sọ pé ẹ̀ẹ́lò ẹ̀ẹ́lò wàjé tó àṣà ìlàlmáhàmù lè náà dání wàjé tó àṣà ìlàlmáhàmù lè náà dání mo wá sáré lọ síbi mahmud ansẹ̀tì níjẹ́bẹ̀ tí ń pè mí kí ló fẹ́ sọ so ombitu anaze zaleka omi ntíṣẹ́ tí wá ń sọ fún mi ni pé àṣẹ zaleka omi mọ́gọ́ta lo ẹni yìí láàrin àwọn ènìyàn wọ́n ti pa muhammadu awalo kanawe yo alaba muhammadu awalo kanawe yo tààlẹ́ni náà muhammadu awal alkanawiyu tó wá láti kano alalbani tá a mọ̀ sí albani amúrọ̀fẹ́ alẹ́ ìjà wàsá ọjà tọ̀hún alẹ́ mọ́ mẹ́kẹ̀dárọ̀ ẹ̀rọ fáni. yálà ìtàwọn alẹ́ mọ́ mẹ́kẹ̀dárọ̀ ẹ̀rọ fáni. amúrọ̀fẹ́ alẹ́ ìjà wọ́n tájẹ́ ti ni tó pé lọ́pọlọ wabuna ọmọ tó bí wọ́n tájẹ́ èyí tó yanjú jù ní ọmọ tó bí wàsáwọ́jàtàwọn àtìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń bẹ̀ ń bẹ̀ níjọ́ tán ṣe jì àjọ wà ń bẹ̀ báyìí tán ṣe jì ní sáà wọ́n kọ́kọ́ gbé ọmọ wọ́n gbé yàwó wọ́n tún gbé bàbá jàmá bẹ́ẹ̀ yẹn bá ṣe kíní kan orí èyàn ọ̀dà mi lójú. ìjà ọ̀nà wàsáwọ́jàtà yálẹ̀ ìtàn àlèmọ́ mẹ́kẹ̀dárọ̀ ẹ̀rọ fún. bọ́pọ̀lọpọ̀ àwọn tá wá gbọ́ nìyẹn nínú àwọn onímọ̀ tẹ́ bá wá wọ lọ wájú lẹ́yìn bó ló ṣe jẹ́ tó jẹ́ pé àfáà tó ní tájẹ́tì láfi wá ń bẹ lọ́hún ya rọ́bì ya kálíkì amẹ́rùmọ̀ṣá ìkànnà lé ọmọrẹ mọ́ nàfọ́ ọ̀lẹ̀ ń sáà ni fẹ́tọ̀ lé ọmọrẹ mọ́ nàfọ́ ọ̀lẹ̀ ń ya Rabbi ya Khaliqi ọlọ́run ṣàánú wa amir mashayikhan gbogbo àwọn tó ń jáwọn àfáà wa tá ń ṣàǹfààní lára wọn tí gbogbo ayé ń rí àǹfààní wọn jẹ amir mashayikhan ọlọ́run dákun bá lọ́ra ẹ̀mí wọn ọlọ́run bá kíyèsí wọn fìtọ́lẹ̀ ọmọ rẹ̀ mọ́ ọ̀nà fọ́ọ̀lẹ̀ ń sáni.

àti yapa àṣẹ ọlọ́run ọba ló ń bi tó bá ti wá rí bẹ́ẹ̀ kíkó wá wá padà sọ́dọ̀ ọlọ́run káwá máa bẹ lọ́hún ọlọ́run bá ní ọ̀hún sọ̀rọ̀ kẹfà ní sọ́rọ̀ ìfọ̀lẹ̀ àyàtì làálàkùn ọlọ́run bá ní ẹ̀yìn òkèèsí ni ẹ bẹ́ẹ̀ mi ọlọ́run ọba ṣe ń mú àmì mi wá ẹ wo ń ṣẹlẹ̀ láwùjọ yín ẹ wo bí gbogbo nǹkan ṣe ń wọnú ara wọn ẹ wo báwọn ọlọ́run ọba ṣe ń fi àpẹẹrẹ lélẹ̀ ẹ wo bá a ṣe ń fi nǹkan tó jọra wọn wéra wọn láàláwọn kó ẹ bá a lè ṣe làákàyè kọ̀rọ̀ bá a lè yé yín níbi kọ̀rọ̀ ó yé yín náà lẹ́ẹ̀fi padà sọ́dọ̀ ọlọ́run níbi kẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ibẹ̀ náà lẹ́ẹ̀fi lè túbá níbi kẹ́ túbá ibẹ̀ lẹ́ẹ̀tì lè máa ṣe tọ́lọ́run àwọn abẹ̀lẹ̀ wọn bá nínú tóbi rẹ̀ kọ́lọ́run kó fún wa ní tọ́lọ́run ọba ṣe kó fi rọ̀ wá lọ́rùn láti tẹ̀ láṣẹ ọlọ́run kó sì gbé wa jìnnà sí ìyapa àṣẹ ọlọ́run ọba náà àwọn abẹ̀lẹ̀ wọn bọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kó fi wá lọ́kàn balẹ̀ kó bá ránṣẹ́ àlàáfíà sórílẹ̀-èdè náà ìwọ ọlọ́run ló sàwọn orílẹ̀-èdè kan débi wípé èèyàn etí ẹ̀ tilẹ̀kùn bó bá fẹ́ sùn èèyàn èrò ẹ̀ pé a wá tilẹ̀ pé lọ́ọ́ fẹ́ tì í fún èyàn ronú pé wọ́n ó gbé ni lọ́kọ̀ ò ní ronú ẹ̀ bọ́ ọ bá fẹ́ rìnrìn àjò òru gan lèèyàn máa ń ṣẹ̀ṣẹ̀ múra rìn àjò bọ́ ọ bá tún wá rìnrìn àjò lóru bí aago kan òru ó tún bá wọn ọkọ àti ìyàwó tí wọ́n tẹ̀tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tí wọ́n máa fi nǹkan panu bẹ̀ wọ́n ń ṣe fàájì láago méjì òru ìwọ dánrú lẹ́sìpírẹ́sì ọ̀nà èkó ewúlẹ́ àwọn ṣe ń bẹ̀ à ń gba fàájì ọlọ́run ìwọ ló sàwọn ìlú kan bẹ́ẹ̀ ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà báwa sọ nàìjíríà dìlú ìfọ̀kànbalẹ̀ kẹlímọ́ta ní kàfífàtà ní alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah a bẹ̀rẹ̀ láti béèrè tó kàn anabi sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ fún wa púpọ̀ lóbi jẹ́ pé nínú nǹkan tí ó ti máa ń dùn yàn púpọ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá àjìnà sí hadith àjìnà sí hadith púpọ̀ bó ṣe yẹ kó rí nínú mọ́sálásí. No lẹ́yìn àsùnbà ó kéré ju hadithi kan sọ́yìn Bukhari kan kàdísì kan fún wa ń bẹ̀ lọ́ba dọ̀la kátúnkà kan nígbà bá fi kàbí ọdún bíi márùn á parí sọ́yìn Bukhari bẹ́ẹ̀ bá ń ka àwọn hadithi mi lọ èyí ò la ẹnu lórí àwọn nǹkan tá ànábì ti sọ ànábì ti sọ gbogbo ẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ ànábì ti sọ pé wọ́n pa á lè ní sọ. So wọ́n sá nìkan lórí anábì ti sọ anábì ti sọ wípé yóò lé làálì ẹ̀jẹ̀ ni ó fi lé làálì agbọ̀n torí pé nínú súnà àwọn sàábé ni pé tí irun funfun bá ti wà ní agbọ̀n wọn wọ́n máa ń pa ní làálì ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n pa ní làálì nínú súnà ni fẹ́ẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àfáwà Àlì wọ́n lòun èé ṣe é wọ́n wá abilé ìpè kí ló dé àwọn ànábì ti sọ tó wọ́n fi lé láàlì tó ànábì ti sọ ẹ ní so bí ó ṣe wá jẹ àsìkò tí ó jẹ kò yé ṣùgbọ́n ànábì ti sọ ẹni tí wọ́n sì tánàbí sọ pé Àlì ni ó pa nígbà tán wà lójú ogun tí wọ́n pa ẹnìkan àwọn èèyàn bá gbérú mọ́ pé ah wọ́n ti pa ẹni Àlì nírọ́ ni <laughs> kì í sóhun èmi là ànábì ní màá pa kì í sóun ni wọ́n pa àwọn èèyàn sì wá débẹ̀ lóòótọ́ wọn rí pé kì í sóun lójú ogun àlè náà lọ padà pa ṣé àwọn nǹkan yìí ṣé yóò mọ lọ báyìí náà ni kí lọ́nà àbáyọ rẹ̀ hadith kan bẹ lábẹ́ nígbà táyà yìí sọ kalẹ̀ ọ̀rọ̀ tánàbì sọ nígbà tó lọ́n sọ àyà yìí kalẹ̀ pé ah bó làwọn ìjọ mi ó ṣe wá di wípé wọn wà máa kọjú ìjà síra wọn insha Allah tó bá dọ̀la kọlọ́nkọ́ wọlá tó bẹ̀rẹ̀ kó sọ wájú ọ̀la lọ àáka hadith yẹn fún wa abdulrahman bunu malijam abdulrahman ló náà ń jẹ́ kọ́lọ́n kọ́ sọ àwa níbi abdulrahman ló èèyàn ṣùgbọ́n kí ló bí nǹkan yẹn kò sí ní ju pé tí ìtara ìtara ẹ̀sìn tó ti jùmọ̀ lọ ìtara ẹ̀sìn tó ti ju ìmọ̀ lọ lára èèyàn àbí títara ẹ̀sìn ọ̀bá ti bá mọ̀ lára èèyàn àṣejù máa wọnú ọ̀rọ̀ èèyàn àṣejù ní máa ń wọnú ọ̀rọ̀ èèyàn ló fi jẹ́ wípé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní tàfàkọ̀hù kọ́bílà àǹtàsọ̀wádùn nímọ̀ kó tó sọ̀rọ̀ ẹ̀ dọ̀gá gbogbo bá ti dọ̀gá tán àti wá mèyí ṣe é ṣe é kó tó lọ́pọ̀ ń dájọ́ ọlẹ̀ kiri káífà máa yakúnù mọ̀rọ́bì yakúnù lè mọ̀rọ́bà bẹ́ẹ̀ni tí ń re ní bá ṣe rí làwọn táwọn rè náà ó ṣe rí so ìdí nìyí tó fi jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn ó ṣe pàtàkì ìmọ̀ ẹ̀sìn sì fẹjú tí mọ̀ bá ti ń darí èèyàn èèyàn ò lè ṣàṣejù èèyàn ò lè ṣàṣetò ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ kan bẹ lẹ́ni tẹ́ẹ̀rí wọn garangaran garangaran ẹ wà bẹ lómi lórí pé kí ló ń ṣe garangaran ẹjẹ má kojú àwọn kàwárí jìí wa ṣé màkì mo ní wọ́n dú obìnrin kan wọ́n lanú obìnrin wọ́n yọ ọmọ wọ́n sì paláyè ọ̀kan nu ọjọ́ kan wá jẹ èso dàbínù ìkejì rẹ̀ wá sọ pé ah dàbínù tó jẹun nínú ọgbà oko christian yahudi kan náà mà ti lọ jà ó sì kọwọ́ bọ̀ ọ̀nà fún ọ̀pọ̀ nǹkan ah mi lè jẹ àràmù ẹ wá wo ti ń pè lára mu èyí tó ṣe tọ́pàyàn kò rí èyí tó ń pààyàn yẹn sẹ́sẹ̀ Eh, kíní eh, dàbínù tí wọ́n lọ mú lóko yahudi wálẹ̀ ṣé èyàn ò lè ra dàbínù tí yahudi ṣe ni ẹ wú àìmọ̀kan wàhálà yìí ṣẹlẹ̀ nísìn ẹlòmíì lè ní dandan òun lò wọ́n máa ìyàwó haramu ní kí kóbìnrin ọlọ hospital wọ́n bá tilẹ̀kùn mọ́rí òun lò wọ́n gbẹ̀bí ìyàwó fúnra wọn ẹlòmíì ń bẹ létí bọ́ ọ kí kíyàwó rẹ̀ ọ̀daràn ẹ̀dàkùn mi ò fẹ́ ṣẹlẹ̀ ẹlẹ́hà níyàwó mi ẹlẹ́hà ni wọ́n wá sọ ìyàn lẹ́nu bí ẹni pàwọ́ àná ẹ̀ hà <laughs> ẹlẹ́jọ ẹlẹ́hà níyàwó mi ò ẹ nínú ẹ mẹ́jẹ̀ ń wojú yín o ẹ kí o wọ́n ṣe níjọ́ ọ̀bá wá sí ilé tí ń bẹ nù nira àwọn sí mọ̀kàndé jẹ́ pé máa ṣe fìsànfìsànfìsàn tí ò bá ti sí ń bẹ́ẹ̀ orí àánú náà ni àṣejù máa ṣe wàràǹwàrà ẹ̀sìn tí ò bá ti nímọ̀ nú ló fi jẹ́ pé ìmọ̀ yẹn ló ṣe pàtàkì jù o ò regulate gbogbo activities yẹn ọmọ àṣejù ọmọ àṣetò ọmọ wọn tí wọ́n sì èyí ó mọ̀ kọ́lọ́n kó ṣe àná wa òun ṣe àlà lọ́la akẹnu bọ̀bẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn ẹni tí ó ní asthma ṣé inhaler ni wọ́n fi kíní yẹn kí wọ́n fi ṣe ohun tí ó máa so lè ṣe bẹ́ẹ̀ ni ó lè ṣe àwọ̀ rẹ̀ ọ̀bàjẹ́ sọ àwọn àfáà ni ó lè ṣe torí pé n ti ń ṣe ohun bí ìgbà tátẹ́gùn wọ ọ̀nà ọ̀fun rẹ̀ ni kì í ṣe pé mumi àbómi ni bí ìgbà tátẹ́gùn ti ń wọ ọ̀nà ọ̀fun rẹ̀ ni tá a bá sọ pé àwẹ̀ rẹ̀ já ẹni tó lanu sátẹ́gùn tátẹ́gùn sì wọ ọ̀nà ọ̀fun rẹ̀ ajẹ́ pé a sọ pé àwẹ̀ rẹ̀ náà ṣe kí ni tó fi kíní mú àwẹ̀ rẹ̀ ọ̀já torípàtẹ́gùn ní nǹkan tí tó fi sínú yẹn ọ̀dọ́ liquid ní kíní yẹn wọ́n padà convert ẹ̀ sí ṣé gáàsì ni àbí wọ́n convert ẹ̀ from liquid to gas uh-huh. so wọ́n convert ẹ̀ sí gáàsì ni ṣùgbọ́n gáàsì hukumu gáàsì náà lágbèé e lórí so kò bá àwọn èèyàn jẹ́ ọlọ́run kò ṣàánú wa bákan náà rídà nítorí pé ń rí dà ó náà ni àwọn èèyàn máa ń fi kọlura wọn kò sí tí ò sì jọra wọn ni ẹni tó ń pè ní rí dà lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ fíkì àtàwọn àfọ́ onímọ̀ ṣẹ̀ríà àrídà lọ́gàtán àròjọ́ wàrídà rùjúùl muslim andinihi ìlà دين آخر أو غير ذلك òun náà ni kí mùsùlùmí kó lóun ṣe islam mọ́ ẹ̀sìn míì lòun fẹ́ máa ṣe àbúrò tí ẹ̀sìn ìsìn ẹni tó ṣe wípé bàbá rẹ̀ yahudi ni ìyá rẹ̀ yahudi ni wọ́n bí sójú ọ̀nà yahudi yahudi rẹ̀ náà ní ṣe kì í kò ṣe rí dà kankan torí pé ìpìlẹ̀ rẹ̀ náà yahudi ni abẹ́ni tó jẹ́ pé nàṣọ́ra ìpìlẹ̀ rẹ̀ náà nàṣọ́ra ni ìdájọ́ kankan ò ò nídàájọ́ kankan lérí ẹ̀ àmọ́ ẹni tó jẹ́ mùsùlùmí wọ́n bí sínú islam akírun ní oṣù gbàgbẹ́jà kírun ọwọ́ ni òun ò ṣe islam ìdájọ́ rẹ̀ ní ìlú tá a bá ti ń lo ṣẹ̀ríà ẹgbọ́ yé o nílùú tó bá yẹ pé ṣẹ̀ríà ní ń darí ètò bẹ́ẹ̀ ẹgbọ́ yé o nílùú tó bá ṣe wípé ṣẹ̀ríà Islam ló ń darí ẹ̀ irú ẹni yẹn tí wọ́n bá ti mú wọn ò mú lọ ọ̀dọ̀ àwọn agbófinró àwọn agbófinró náà àwọn agbófinró ṣẹ̀ríà ni wọ́n wà abilé rèé lágbájá ṣé kìí ṣe pé nǹkan ta sí ọlọ́pọlọ nǹkan kan ò ṣeun àlóhùn ò ṣe Islam mọ́ ni mùsùlùmí sì ní ọ tẹ́lẹ̀ nínú bẹ́ẹ̀ ni òun ò ṣe Islam mọ́ wọn ni ẹ̀tún ẹ bá sọ̀rọ̀ tó bá bá sọ̀rọ̀ pé àwọn ọmọ tó ń ṣe òbí lòsí tó ṣe òun nínú ṣẹ̀ríà Islam wọ́n ó lọ bẹ orí ẹ̀ ìdájọ́ rẹ̀ ní ẹnu ṣẹ̀ríà Islam kìí ṣe ẹ mọ́ àá sì gbọ́ o kìí ṣe pẹ́ni tí èṣe mùsùlùmí tí ń bá yín gbé o sẹ́yìn pẹ́ni tá à ń sọ mùsùlùmí ni tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí èṣe mùsùlùmí tí ń gbé wọn ò ní fi nǹkan kan ṣe o ẹ̀sìn tó wù tó fẹ́ máa ṣe ní ṣeun torí pé ibi dá bí òun sí nìyẹn àwọn kírísítẹ̀nì máa ń lọ mọ́ra wọn wọ́n ní wọn lẹ́yìn tí o bá ti bá ẹ̀sìn islam ẹ bẹ̀ lórí ta ló sọ bẹ́ẹ̀ gbogbo òfin tá à ń lò orí ara wa là ń lò lé ọkàn yìí kò dọ́dọ̀ yín ní tó bá sì jẹ́ ìlú islam ni ṣùgbọ́n láwùjọ táwa wà yín sìn ẹnìkan mùsùlùmí náà jọ ń kírun ni kò bá kírun mọ́ àkílódé ni ah òun ò ṣe mùsùlùmí mọ́ o ti jọ ẹ̀sìn mi o ṣé káwa lọ pọ́n àdá ká fi sí abẹ́ agbádá ká máa sọ kiri ká la fẹ́ bẹ́ẹ̀ bọ́ ọ bá bẹ̀yàn lórí ọ̀ọ́lù ẹ̀wọ̀n Islam ò fi ìdájọ́ yẹn lé ọwọ́ individual o ò lè ṣe nǹkan kan fún un ní tó o lè ṣe ó dúró ìlà sẹ̀bí lè rọ̀bíkà bil hikmati wal mawizati hasan ẹ lọ ṣe wáàdì abalagbájá kí ló dé ẹ kírun mẹ́ni kíní kan gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah kíní kan ti gbogbo òun ò ṣe kíní kan mọ́ ẹ bá ṣe wáàdì fún bọ́ bá gbọ́ àlàgbé ọ̀bá sì gbọ́ ẹ fi ilẹ̀ ìyá rẹ̀ ń bẹ ó dúró de ẹ̀fí ilẹ̀ nítorí pé a kò fi ìdájọ́ ṣẹ̀ríà sọ́wọ́ individual sọ́wọ́ olórí òjòrí ìjọba ní máa ń lo òfin yẹn níbi tí wọ́n bá ti ń lo ṣẹ̀ríà àwọn míì wá máa ń sọ pé níta àfilẹ́sìn yẹn lè nìyẹn kíní kankankan àìmọ̀kan ní jẹ́ bẹ́ẹ̀ bá amẹ́ríkà ṣe rí òun bẹ́ẹ̀ yẹn bá fa àṣẹ amẹ́ríkà yẹn ya lamẹ́ríkà ìdájọ́ rẹ̀ ni pé kí wọ́n pààyàn àwọn èèyàn onírèyìn sí ti ò dá bọ́ ọ fa àsíá ni o aṣọ ni o bọ́ ọ ya bọ́ ọ finá sí nínú òfin Amẹ́ríkà wọ́n pa ènìyàn ni kò sí lọ́ọ̀yà kankan tí wọ́n lè gba béèlì ẹ̀ wọ́n pa ọ̀nà lọ́wọ́lọ́wọ́ ń sìn náà nítorí sọ ń sìn pé tó bá rèpò ọmọdé ni wọ́n pe ọmọdé tí ò tí ì bàlágà nínú òfin Nàìjíríà náà ní í ṣe wọ́n sọ pé ẹni tó bá rèpò ẹ o tó bá fipá bá ọmọdé sùn kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa ni ṣùgbọ́n ojoojúmọ́ là ń gbọ́ nínú kókó òwe ìròyìn àwọn pásítọ̀ tó máa ń <laughs> àwọn ọmọ ọdún méjìlá ojú àgbọ̀n kankan tó ṣẹlẹ̀ gbogbo ìgbà la máa gbọ́ sọláì hal ìtànpè lófin nìyẹn ìtànpè lófin nìyẹn so pé wọ́n lo òfin kan lérí èèyàn kan pé wọ́n ní wọ́n pa níbàámu sófin tí wọ́n ń lò nílùú yẹn kò sí arúgbó kankan lérí ẹ̀ kò sáriwo kan lé lamẹ́ríkà ẹ̀ mọ ya àwọn nǹkan tó bá ṣe tẹ́kùn nìkan lọ pa ọ́ tẹ́kùn yẹn bá gbé sínú ìdàkà ìgbà àkọyẹ kan pa àṣẹ ọkàn fa fúlájì ya lásán wọn ò jẹ́ kó o mọ̀ wípé fúlájì yẹn ó symbolize ẹ ẹ eh, the whole country ó jẹpẹrẹ gbogbo country nìyẹn ó yẹ kó o lọ bẹ́ẹ̀ náà lẹni tó fi Islam lẹ̀ tó ti jẹ́ mùsùlùmí rí wọn àwọn afáàfin àwọn onímọ̀ yọ pé ọkọ̀ mi ti apostasy ní tó ṣe nìyẹn ó sọ pé islam ìtumọ̀ rẹ̀ ni wípé islam ò jẹ́ nǹkan kan aburú tiẹ̀ ju tẹni tí ètò ẹ̀ ṣe mùsùlùmí ara lọ lóò jẹ́ kẹ́ni tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó fi islam ńlẹ̀ ìkórìíra islam lẹ́mìí rẹ̀ ju tẹni tí èṣe mùsùlùmí ara lọ kò tó ọ̀rọ̀ nìyẹn torí pé ó ti ní kórìíra sẹ́sìn yẹn ló fi filẹ̀ torí pé kò dáa ṣùgbọ́n ẹni tí èṣe mùsùlùmí tẹ́lẹ̀ àwọn olùsọ pé òun ọmọ kankan pa ẹ̀sìn ẹ̀sìn tán bí òun sí lòun ń ṣe olóbi jẹ́ pé alimurutadu alikufuru bil asọ́lá walikufuru bil irtidad so ní sallallahu salama abẹ́lẹ́wọ̀n bá kí ọlá tóbi rẹ̀ kí ó kún wa lọ́wọ́ kí ọlọ́wọ̀n bá kí ó sì dúró tì wá kí ó mọ̀jà rí àpadà sí ibú so ẹja tuntun sọ o bọ́ ọba rẹ ni tó lóun òsè islam ládùúgbò o ò lè ṣèdájọ́ kankan fún o ní tó ṣe ni kí ni o ó ṣe wá fún so ti yé bàbá mi lóun òsè mọ́ ẹ <laughs> ọlọ́run kútu mọ ẹyẹ ẹjọ́ wà lìjẹ́ náà tẹ́lẹ̀ gòzí wàhálà bàbá alàlùrọ̀sọ́ọ̀lù ilàlùbàlàk òní ìdí ọ̀rọ̀ mùsùlùmí àti mùlágbàjà kọ̀wá bàbá bu ẹkún ah èwo lẹkún <laughs> èwo lẹkún bẹ̀ sọ fún ni bàbá gbọ́ tán ọgbọ́ nítorí tún lè ṣe wọn bẹ́ẹ̀ yẹn lè ṣàdúrà fún ètò ọlọ́run tí ó gbà ọ̀tàn ṣùgbọ́n pé ọwọ́ amúra kankan wà lọ lọ àdá lọ pàdá òfin sábẹ́ agbádá wà lọ lúgọ̀dé lọ́nà kan òbúládàá táwọn agbófinró bá gbá ọmú ọ̀pẹ̀lẹ̀ wọn o torí pé nàìjíríà ò lo ṣẹ̀ríà o kò sí ṣẹ̀ríà ọlọ́run ò parẹ́ ó ń bẹ o ṣùgbọ́n a ní constituted authority tó máa implement ẹ̀ tí ọ̀bá dẹ̀ ti sí a máa ṣe bí ọlọ́run bá ṣe èyí tọ́lọ́run bá fún alágbára a máa ṣe ṣùgbọ́n nínú ẹ̀mí wa a gbúdọ̀ nígbàgbọ́ pófin tọ́lọ́run yẹn ló dájú torí pé téèyàn ò bá tún lọ nígbàgbọ́ lórí pòun ló dájú yẹn di kèfèrí páàló yẹn ìyẹn ọ̀ sọ pé ká mọ́ gbà nínú ẹ̀mí wa pé is the best bẹ́ẹ̀ náà mùsùlùmí pẹlẹbẹ ìdásọ̀ nìyẹn is the best òun ló lè mú àlàáfíà wa àwọn èèyàn apààyàn ṣeré kankan ò ní ṣẹlẹ̀ nítorí jẹ́ kí wọ́n apààyàn tó pọ̀ nìyẹn ṣùgbọ́n nínú ṣẹ̀rí àwọn òbí ọ̀dà ọyọ̀ ọ̀yàn lẹ́yìn gan fámìlì rẹ̀ ò bọ́nu gbèsè ẹ̀yìn kan báyìí tí wọ́n bá kọ́ntífáì rẹ̀ yóò fẹ́ wọ five million ẹ wá wọ ọlọ́run lọ́mọ iye tó ti lọ ní ní gáràjì gbá lómi ìṣẹ̀lẹ̀ nu yín ti yọ méjì ti yọ ṣùgbọ́n nínú bí wọ́n ti ń lo sẹ̀ríà dẹ́jẹ̀ bọ́ ọ gba ẹ̀jẹ̀ lára èèyàn ó dáràn ámbèlè tàṣẹ fún wà pààyàn so bet gbogbo àwọn ọbẹ̀ yẹn ẹ̀ ní rikẹ́ni kódà bẹ́ẹ̀ nìkan fọwọ́ ta ọ láyà ìwọ ló tún bẹ̀ dákun àná tẹ̀lé kálukú ra máa lọ àlàáfíà ó lè wà ọlọ́run ní wàfíìl kìsọ́ọ́sì hayat ọlọ́run ní tẹ́ ẹ bá ń fẹ́ kí sẹ̀mí ó máa lọ lérílẹ̀ bó ti yẹ kó máa lọ ẹ ń bá pààyàn pọ̀ náà padà ibẹ̀ ni ṣùgbọ́n tó pààyàn lẹ́ni tó tún yẹn rẹ padà báyìí pé wọ màá pa etí òsì tí ó ṣẹlẹ̀ yá a sá fún un so àwọn nǹkan yẹn oúnjẹ kó yẹ wá wípé ibi ká lo òfin ọlọ́run ibẹ̀ ni oríire wà díẹ̀ díẹ̀ bí eré bí eré a sì ń padà bọ̀ ń bẹ̀ nígbà tí lẹ́nu tó rèpù ọmọdé kan pa òun náà ṣẹ̀dá náà kulẹ̀ sọ pé ẹni tó bá ṣe sìnà náà tó níyàwó ńlé kálẹ̀ ló pa jo ikú ikú náà ó ti ń bọ̀ díẹ̀ díẹ̀ tó ti yé gbogbo ìwọ tó wá jẹ́ mẹ̀kúnnù tó fẹ́ lọ mọ réèpù tó pé tán bá gbà ọmú ó lòfin lé wọlé rí àwọn alágbára ni wọ́n lè ṣe tún òní lòfin láwọn lé rí ṣùgbọ́n wọ mẹ̀kúnnù tó bá réèpù ọmọ ọlọ́mọ tán bá gbé ọ lọ kò ní ìdí kó mú ọ lọ police station kan sún ẹ sí kóòtù ni tó bá ti gbé ọ lọ kóòtù ìdájọ́ ni ibi ìdájọ́ kóòtù ni ó ti dájọ́ pé ká lọ pọ́ ṣùgbọ́n tó bá mú ọ lọ sọ police station tó bá yọkọ mú ọ lọ bẹ̀ tó o bá dọ́gbọ́n dá sí i wọ́n lè padà ẹ̀yànjú ẹ̀ lára yín <laughs> wọ́n torí pé àwọn náà ti mọ̀ pé tó bá dé kóòtù ọlọ so bọ́ọ̀ bá torí èèyàn bọ́ọ̀ bá bẹ̀rù ọlọ́run pọ́lọ̀ ni ọmọ ṣe sìnà bẹ̀rù pé ẹ̀mí rẹ ó lè lọ sí o bá lọ kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ so kọ́lọ́nkọ́ látó bẹ̀rẹ̀ kó ṣàánú wa o ọlọ́run kó bá wa tún àwùjọ wa ṣe o kó bá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe o kó tún àwọn olórí wa ṣe àwọn ọmọlẹ́yìn náà ọlọ́run kó tún àwa náà ṣe sobi rahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk